في قضائه صلى الله عليه وسلم بتأخير القصاص من الجرح حتى يندمل ebi wọn fẹẹ ṣàlàyé fún wa nípa ìdájọ́ ànábì sallallahu alaihi wasallam lórí ẹni tí wọn ṣe léṣe. ikpe kó ṣe sùúrù kọ́mọ yìí tí ì tọrọ àti gbẹ̀san lọ́dọ̀ ẹni tó ṣe léṣe ṣáájú kí ṣíṣe tí wọ́n ṣe léṣe kó tó di pọ́sàn. nítorí pé ní abẹ́ òfin tó bá ń ṣèyàn léṣe tó bá sọ pé ní kíá ẹnìkan ṣèyàn léṣe lèyàn sì fẹ́ gbẹ̀san ntí máa ń sábà ṣẹlẹ̀ ni pé ẹni tí wọ́n ṣe léṣe tọ́kájú gbẹ̀san náà ló padà kábàámà nítorí lóòótọ́ àti eré tí wọ́n fi ṣe ọ́ léṣe ṣùgbọ́n ìjẹ́ ìwọ mọ̀ báwo ni ìṣeniléṣe tí wọ́n ṣe fún ọ báwo ni ó ṣe parí sí ọmọ. ṣíṣe kó jẹ́ pé ọ̀wọ́ bí wọ́n ṣe ṣe ọ́ léṣe òun iná lọ̀rọ̀ parí sí yóò sì sàn yọ gbẹ. ó ṣeé ṣe kí ìṣeniléṣe tó ń ṣe léṣe òun kó padà parí sí ní tá a lérò kó lè parí sí. nítorí pé ẹni tó ń fọ̀bẹ gún wọ́n fọ̀bẹ gún láyà. ìwọ́n tó ń pariwo láti ìgbà tó ti fọ̀bẹ́ gun láyà pé ẹ bá ń gbẹ̀san mo fẹ́ gbẹ̀san èmi ò lè ṣe sùúrù ẹ bá ń gbẹ̀san wọ́n fi ń yí pé ṣe sùúrù kárí ibi tí ọ̀rọ̀ ọ̀bẹ tí wọ́n fi gun ọ láyà tí ó parí sí tóró lè parí sí pé ọ̀bẹ tí wọ́n fi gun ọ láyà wọ́n tọ́jú rẹ̀ ó sì san lábàdé gbàgbé pé wọ́n gún ọlọ́bẹ̀ rí ó sì lè parí síbi ikú ẹni tí agbọ́rọ̀bẹ̀ láyà tí ò kú wọ́n ní wọ́n gún lọ́bẹ̀ láyà ẹni tí àwọn agbọ́rọ̀bẹ̀ láyà tọ́ ẹ pé látàrí ipa gún láyà ahọ́n rẹ̀ wá di ńtọ́ dámẹ́jì kékeré ló má ti ara pé wọ́n gun lọ́bẹ̀ láyà di akérèlò débi pé tó bá fẹ́ wí dìde ó lè ṣèṣẹ́jú mẹ́wàá tí ò ní rí dìde wí ẹni tí wọ́n ṣèṣẹ́jú mẹ́wàá tí ò rí gbólóhùn dìde mú jáde lórí ahọ́n rẹ̀ ó ti kúrò ní akélòlò lásán lábẹ́ ìfọ́nà wọ́n ní ọ̀bẹ ni wọ́n gbó láyà ló bá gba ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ ẹni tí ó sì ṣèyàn léṣe tó fi di kọ̀ọ̀rọ̀ rọ̀ ó ní bàáwí tíṣẹ̀rí aláfọ̀. Ọlọ ogun lọ́bẹ̀ láyà nìkan kọ́ lọ́bà yìí ó ti padà rìsọ́ọ̀tì sí kọ̀rọ̀rọ̀ sọ́mà wọ́n sì lè gbìyànjú lọ́bẹ̀ láyà kọ́ bá bẹ̀ kú ṣé ogun lọ́bẹ̀ láyà láàmú pariwo ní ìsinmi àbọ̀ ni tí wọ́n gún lọ́bẹ̀ láyà ọwọ́ wo bí ọbẹ̀ yẹn bó ti ṣe lásìkò tí fi ń gún ọ láyà àti irú gbé eléyìí tó ké lásìkò tí ọ̀rọ̀ yìí tó fi ń gún ọ láyà àti irú ìrora tó jẹ nígbà tó fa ọbẹ̀ yọ kúrọ́ ọ̀hún bá ń gbẹ̀sán bíbẹ̀ tó pé ṣẹlẹ̀ sọ pé nígbà tó ṣe yàn èèyàn gbẹ̀sán náà ni à ẹ ṣe sùúrù bàbá ẹ ṣe sùúrù torí pé ọ̀tọ̀ ni ìṣeniléṣe tí wọ́n ṣe ọ́ léṣe ìkankan sì ń bẹ tí wọ́n pè ní ẹsẹ̀rọ̀ọ̀yà ntó lè tẹ̀yìn ṣíṣe ọ́ léṣe jáde a tó kókó ṣe ni léṣe òun náà ni ó dáhùn fún ntọ́ bá tẹ̀yìn ìṣeniléṣe òun jáde kí wọ́n lórí tí wọ́n kájú òbúkátà láti kájú àmọ́ lábẹ́ òfin àwọn á ní sọ pé a fẹ́ wojú ìsinilése tí wọ́n ṣe ọ́ léṣe ká wá fi ẹjọ́ ṣe ọ́ léṣe sílẹ̀ kọ́ máa gbáyé gbádùn kọ́ máa lọ ibi tó bá fẹ́ kọ́ máa bọ̀ àti rọ́ọ̀ náà mú mi ara mu àti malé àgbà lẹkùn mọ lórí tí òfin ní lè máa lọ ọmọ rẹ nítorí ìgbà táwọn náà bá gba ẹ̀sẹ̀ lọ́dọ̀ rẹ̀ ká mọ̀ pé a declare rẹ̀ wanted tó sì ti sá lọ. torí di eléyìí ló ṣe jẹ́ wípé wọn kì í kájú gbẹ̀san lára ẹni tó ṣèyàn léṣe. tó ń ti pé kì í ṣe gbogbo òṣèlú léṣe iná lẹ̀sán ṣe gbà ń bẹ̀. nítorí pé ń bẹ́ẹ̀ ń lò ṣẹ́ni léṣe tí ẹ̀sán ò ní ṣe gbà ń bẹ̀ nítorí kò sí bá ṣe tó rò táàrí wọ́n. kò sí bá a ti fẹ́ pè káàrí pè bùbù tó ń lo eléyìí wọn kàn padà sọ pé kò ọ̀ṣẹ̀l jìnnàyà ìjọba ni ọ̀ṣẹ̀l jìnnàyà òun náà ní kí owó ìtara ìsẹnilése eléyìí tó tó bá tó ni bá wọ́n ṣe dúró torí pé àwọn ibi tó náà padà parí sí lẹ́yìn bá rí pọ́ńtì gbádùn ó dìde gbaná láti wá gbẹ̀sán. Abdulrazak As-San'ani nínú rẹ̀ eléyìí tá ní nínú ẹgbà ọ̀rọ̀ ibn Jurayj láti ọ̀dọ̀ Amr ibn Shu'ayb ó ní qada Rasulullahi sallallahu alayhi wa alihi wa sallam fi rajulin ma'ana akhar biqarnin fi rijlihi báyìí Nabi sallallahu alayhi wa sallam nípa ọkùnrin kan tó ti pé ó fi ìhó ó fi gún ẹlòmíì lẹ́sẹ̀ bí ìhó ẹran bí ìhó màálùú ó fi gún ẹlòmíì ó fi gún lẹ́sẹ̀ kọ́lọ́dún àkókò mẹ́jọ àárọ̀ dé orí ìwọ nísìnyí wọn ò fẹ́ fa abẹ́rẹ́ gùn ọ́ ìwọ wá mú o ò fi ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ nígbà míì táwọn máa ń hu àbúrúkú yẹn wọ́n máa ń hu lábẹ́ pé ṣètọ́ọ̀nì ń darí wọn ó mú wọn lò iná ló fà tí wọ́n fi máa ń hurú àwọn ọ̀wà burúkú wọ̀nyẹn. nítorí pé èmi ìfẹ́ káàbúrò sẹ́ni ó sì gbọ́dọ̀ wá jẹ́ pé ọwọ́ tèmi lábúrò ti sọ ọmọlàkejì torí ẹ gbogbo ní tẹ́yàn lè fi sèyàn lè ṣe islam ṣe lè wọ̀ wípé kájẹ́ni tí wọ́n máa yọ tún máa yá wa nínú islam anabi sallallahu alayhi wa sallam ó ní ẹnìkan nù wa ó gbọ́dọ̀ yọ nǹkan àjà sẹ́lòmíì nínú wa nítorí kí ṣe tán kọ́mẹ́bà gba nǹkan àjà ń lọ́wọ́ rẹ̀. Eh, a wa anigbóná wa sùn kí ló fẹ́ bí kọ́ lọ yọ àdá kí fẹ́ bí kọ́ yọ ọbẹ̀ ẹlòmí tó lọ gbé bàn ẹlòmí ń gbà ṣètọ́ni ni ọmọ tì í rí nínú ẹ̀mí rẹ̀ pé o fẹ́ fi gbókùn lọ́dọ̀ ìyàwó ìyàwó rẹ Kìí tó ń gbìyànjú láti fẹ́ eléyìí ti jẹ́ ìyàwó rẹ̀ ó kún òfò wá lọ fẹ́ gbà tó fi wá lọ yọ ọba sẹ́ni ẹlẹ́ni tó fi lọ yọ àdá tó lọ yọ bẹ́ẹ̀ kò sòro fún ṣètàn rárá ìyàdá tó yọ yẹn tó bá jẹ̀bọ̀ ni yóò yìn mọ́ lọ́wọ́ lẹ́yìn ìgbà tó ti dojú rẹ̀ kọ́ ẹni tó gbé tọ́ tọ́ yọ jáde sí tó bá jáde ló lè gbà lọ́wọ́ rẹ̀ kó sàmúlò tó bá ti sá àdá mọ́ lórí báyìí tiẹ̀ bọ̀ à ẹ̀yin èèyàn èdìrè èmi kọ́ èmi kọ́ tààlà tààlà ń rí tó gbé mi lọ tààlà ń rí tó gbá mi ta lọ́mọ bẹ̀ lọ́wọ́ òmu ama ka ìmọ̀ papọ̀ ṣètò àlè sì gbà ama àti sóun táwọn pé ti sọ. So ṣètọ́ni ti tẹ ọ ti sọ yọ kàn mú àmọ́ àti èso yọ gbà má nípa kọ ni o sì wí bí o ṣe bẹ́ẹ̀. èmi kọ́ èdè ni o àṣetọ́ni ni o aláṣetọ́ni tá a rí wa ìwọ náà ni ọlọ́run sọ pé mí náà jẹ́ nẹ́tì wọn náà torí ẹ̀ àwọn èèyàn bọ́lọ̀ ti fi dá àwọn èèyàn kò sí bá a ṣe lè ṣe dé ayé yìí àmà síra wa náà awọ ọmọ ṣẹlẹ̀ èdè òyìnbó ọmọ ṣẹlẹ̀ ẹni tó gbọ́n jù láàrin wa olè tó mọ̀nà tó lè gbé aáwọ̀ lè wá gbà tí òfin ní máa bí à ń sera ẹni léṣe abájẹ ń parẹ́. arákùnrin ọyọ ìhó sọmọ ẹ̀yà rẹ̀ ìbínú kí bínú ẹ máa ń sèyàn bẹ́ẹ̀ gbà mí a sì ti mọ̀ yín pé àtọ̀dọ̀ ṣẹ̀pọ̀n nìbínú náà ti máa wá ó tún máa ń bíyàn tí ò bá ti lè kóra rẹ̀ níjànú pẹ̀lú ìbínú kí bínú kò sí ní tó mú tí ò lè fi sèyàn lé sí ti jẹ́ pé sọ ara rẹ̀ mọ tó ṣe ìwọ àtẹnìkan jọ ń fa wàhálà nìsí wọn á sọ pé tó bá sọ̀rọ̀ máa gún ẹ máa gún ẹ nígò wọn náà tó ń dúró mo bí yẹ da ó rí bí wọn bí ìyá rẹ dá bí wọn bí da ìwọ tó yẹ kó sá wọn mọ akọrin fún ọ pé ọ̀lẹ ń sá lọ lóró de mi wọ ṣòkòtò pé bẹ́ẹ̀ ni èmi ganu mẹsìkẹ́ni kan pọ́ fún yà torí pé ń gbà mí táwọn ń pọ́n lé ń tanra wá jẹun nítorí sekú pẹ̀lú mi àwọn èèyàn mọ̀ á sọ lẹ́yìn ìgbà tó bá kú ah, tó pé sì ti sọ pé òun ogun ló ti yẹ kó sà ìyàwó pé kò wúlò mọ́ kò wúlò mọ́ so nítorí de eléyìí báyìí arákùnrin ó mú ìhó ó fi gun ẹlòmíì lẹ́sẹ̀ níbo lẹ wá rò pé ẹran ń bẹ lẹ́sẹ̀ ṣètàn fi ń tẹ̀lé tó fi dójúgun tó fi dé ibi orúnkún ẹ̀jẹ̀ náà gbogbo ẹ̀ ń bọ̀ alẹ́ rán wà tí ò lè wọ̀ lágbọ̀n wájú tó lè rán wà tí ìwọ bá fi lè wọ́ bí kankan lẹ́sẹ̀ èèyàn lágbọ̀n wájú ó ti gúngùn kúgùn jù ó gùn ní pé tọ́ba lè kú kó kú nítorí pé àwọn eegun wà ní gbogbo bẹ̀rù àwọn eegun sì pọ̀ so ajẹ́ pé ó gùn bàjẹ́ tán faqala ya Rasulullah ẹni tí wọ́n wá gún wọ́n á ní ìrẹ̀rẹ̀ ń ṣe ọlọ́run àkójìní bá mi gbẹ̀sán ẹgbẹ̀sán fún mi. Ànábì sallallahu alaihi wasallam ní hatta tabra'a jirahuk ṣe sùúrù títí tí ojú ibi tó ti ṣèṣe yìí tí ó fi gbẹ tí ó fi sàn gbọ́dọ̀ sàn pàkànjú tó bá ti sàn ààbọ̀ gbẹ̀sán rẹ̀ fa aba ar-rajulu. illa an yastaqida arákùnrin kọjá lẹ pé ah, ẹ ń ń ń ah, jẹun sùúrù dà náà ma kẹrù ra bí mi náà ṣe ń kẹrù ra yìí. sí wàhálà ẹ mọ̀ pé ẹni tó bá gbọ́n wọ́n á ní ìdájọ́ àti tànàbì ìdájọ́ kan ni tó fẹ́ kò ní pẹ́ kò ní dènà tí ó fi yé pé ẹnìkan ọgọ tó nítorí pé ànábì sallallahu alaihi wasallam ní ìsìn ló ń dá ọ lẹ́jọ́ ìwọ ń sọ pé o ní objection ẹgbẹ́ objection gan yóò fi hàn ọpọ gòdùgbà tilẹ̀ ti máa lọ wọ́n lè ṣe sùúrù jẹ́ n ti ń ṣe ọ̀sán eléyìí tí wọ́n ń pé kábọ̀ mú kábọ̀ gbẹ̀san lọ́dọ̀ rẹ̀ kò níbi tí ń sá lọ ṣe sùúrù. láyé ìgbà àrínú àdéhìí kí wọ́n mú ọ wọn ò mú ẹni tí ó ṣe é ṣe àmọ́ bó lọ́ fẹ́ sá lọ láyé ìsìn àmú ọ torí tó lè sá lọ pọ̀ mo rò pé yé wa tí <laughs> wọ́n wò látara bá ń ṣe ń kọ́lé wa àti bá a ṣe pọ̀ lónìí lẹ́yìn kan fẹ́ sápamọ́ lè sápamọ́ easily nítorí a ti kọ́lé gbogbo àdúgbò ti fún gbogbo ìlú ti kún ẹni tó bá fẹ́ sápa wọ́n lè jẹ́ pé náà àdúgbò náà lọ sápa mọ́ sí káàsì máa wà fún kankan máa rí ó ti máa sìkò táwọn dà lọ báyìí wọ́n sì dà lọ báyìí yóò máa pa àwọn òpònú bàbá làámú òní ọ̀la làámú bí ọ̀fọ̀ọ̀fọ̀ tí wọ́n máa pa àwọn. bọ́sì tí bá wo bí àwùjọ tánàbì sallallahu alaihi wasallam gbé tèrí àti báwọn èèyàn àgbà ti ṣe máa níwọ̀nba níbẹ̀ ẹ dákun bó lọ fẹ́ sá pamọ́ sínú sahara nínú sahara nísìnyí tó bá wù ọ̀kan èèyàn lè rí láti irú bíi sódò ọba lórí pé kò sí tó di ọwọ́ ajú kò sígi kò sílé àpáta lóòtún rí ọ̀tún lósì tó ra àwọn ìpẹ́jọ́ lọ sálálú bó lọ fẹ́ sá pamọ́ sí torí ẹ̀ wọ́n sọ pé wọ́n ti mú un láàmúlẹ̀ ṣùgbọ́n nǹkan tó ń sọ fún ni pé ṣé sùúrù títí tí ojú ọgbọ́n ìsenilése tán ṣe ọ́ léṣe tó fi hàn arákùnrin yìí fà kíkọ́ rí pé ẹ bá ń gbẹ̀sán fa ọ̀kọ̀ọ̀dẹ́hù nàbí sallallahu alayhi wa alihi wa sallam anábì bàbá gbẹ̀sán ẹni tó fi ìhó tó fi gún lẹ́sẹ̀ wọ́n gbé e náà wà bóun náà ṣe fi gbọ́ ẹnìkan wọ́n fi gbọ́n náà tọ́ba di wal-juruha qisas òfin ọlọ́run ní pé ẹni tó ṣe ẹnìkan lé sí wọ́n ti gbẹ̀sán kí ló wá ṣẹlẹ̀ fọ́sọ́hà al ẹni tá a gbẹ̀sán lára tiẹ̀ nítorí pé òun lọ́kọ́kọ́ fi ìhógún ọmọlàkejì lẹ́sẹ̀ òun bá gbádùn. ẹ̀rọ kọ́ àlà padà fi ìhó bọ́ọ̀ náà ó ń gbádùn. wà á rọ̀jẹ̀ mustaqid ẹni tó ní ẹ bá ń gbẹ̀sán tí wọ́n kọ́kọ́ fi ìhó gún lẹ́sẹ̀ ló ń bá darọ̀ kàkà kí ẹsẹ̀ tí ọ san bákan máa rí ojú ọgbẹ́ pé wọ́n gún mi ń hò rí ń bí ẹsẹ̀ lọ ni ó san lọ. tẹsẹ̀ bá ti sàn lọ èèyàn di kíni èèyàn darọ bàbá darọ bàbá tún gbọ̀ndì. ọ̀kọ́ọ̀lẹ̀ ọ̀rọ̀ jùtù èmi mà ti darọ wàbẹ́rì afọ àhìbì ẹni ó ṣe mí léṣe tẹ́lẹ̀ bá ń gbẹ̀sán lọ́dọ̀ rẹ̀ òun rìn dáadáa o lọ́wọ́ <laughs> bá ti lọ gbọ́n abẹ́ nǹkan mẹ́ òun ní ẹjọ́ tàbí sọ̀rọ̀ láàṣẹ là ń dọ̀ ọ́ o látàkù tó o túmọ̀ sí pé yóò padà yí ọ̀pọ̀ ọgọ́dùgbà tilẹ̀ ti máa lọ. wọ́n ní àwọn anamisọ́lá àṣọlá torí ẹ̀wọ̀n kó fi ọlọ́ àwọn ẹ̀ ọ wà fún pé wọ́n gbẹ̀sán fún yẹn ni wọn bá lọ tẹ́lẹ̀ gígùn tó fi ìwọ tó fi gún mi lẹ́sẹ̀ lọ́kọ̀ọ́dà sọ mí dárọ̀ yìí mo sì rí pé ẹ̀kan fi ìwọ gún lẹ́sẹ̀ ni ẹsẹ̀ ti ọ̀rọ̀. ọlọ́pàá ẹ bá wa tún ìdájọ́ àkọ́kọ́ ìyẹ̀wò kọ́ ẹsẹ̀ kẹ́nu sẹ́ríyà wọn àpèl torí pé ìdí tí à ń fi àpèl nídàájọ́ tọmọ aráyé lábẹ́ òfin tóyìnbó gbé kalẹ̀ fún àbẹ́yàn dúdú náà lọ́kọ̀ọ̀kan rẹ̀ òun náà ni pé àwọn náà ti mọ̀ pé àwọn òfin tá a kọ́ kalẹ̀ ọ̀hún àwọn òfin yẹn wọ́n yìí ṣe superior nítorí pé àwa tá a kọ́ gan ká tó túká bí tá à ń ti kọ́ láàmú àwọn pé káì òfin tá a ṣe ń bí ọ̀dà tó wà but àní option àní choice lẹ́yìn ọdún kan alẹ́ pé lọ́rùn àwọn òfin yìí ò tiẹ̀ bá mú kò dá àìsàn máa appeal adájọ́ ń kú pẹ́pẹ́ ọ̀dọ̀ ni tó tún rí nu òfin rọ̀ náà yóò tún dá nǹkan míì látàrí kó ti fún lówó látàrí pé ẹni tí nǹkan yìí fẹ́ sẹ́mọ́ lórí àwọn rìlẹ́tì lágbàbì kan látàrí pé à téèyàn bá ti ràn wọ́n lọ́wọ́ wọ́n tún lè promote èèyàn tó rí àwọn èèyàn yìí séèyàn kékeré. wọ́n àpèl láwọn òfin ọmọ èèyàn tó yẹ pé wọ́n máa lórí àbòsí òfin gan kò pé ìdọ̀tí ló kún náà àmọ́ fi ṣẹ̀ríà tí wọ́n bá fi dá yẹn lẹ́jọ́ kò sáyè láti àpèl torí pé ńgbà àkọ́kọ́ náà kọ́ fi dán ọ lẹ́jọ́ ṣé èrò orí èèyàn wọn fi dán ọ lẹ́jọ́ ni àtijọ́lọ̀ sọ tánàbì sọ. ìdí nu tí ò fi sí àpèl bọ̀tí nàìjíríà ń bí gbogbo nǹkan ló máa ń ṣẹlẹ̀ wọ́n ní ṣẹ̀ríà court of appeal. tí a bá tún lọ sí Àbújá wọ́n ní supreme supreme court of appeal. Allah ó túbọ̀ sí pé nàìjà oríṣiríṣi abẹ́rẹ́ nǹkan mọ́. so arákùnrin wa wá ó ń sọ fún ànábì laa ń tà ń gbọ́ látara rẹ̀ pé àbí tuntun ìdájọ́ àkọ́kọ́ ìyàwó ó kì í ẹni a ti wá gbóhùn lójúgun tá a gbóhùn lẹ́sẹ̀ tó náà ṣèṣe látàrí a gbóhùn àwọn wá rí pẹ́sẹ̀ tiẹ̀ ọ̀padà yarọ. sáwọn aṣọ fún pé wá ẹjọ́ tá kan. ìgbésẹ̀ ni pé a sọ ni a mà ní ẹsẹ̀ o sódà tí wọ́n náà nísìn ọ padà dárò òun tọrọ nǹkan kan tọjọ bẹ́ẹ̀ tó bá yẹ pé intanẹti sallallahu alaihi wasallam ti sọ fún láti bẹ̀rẹ̀ lọba gbọ́ ànídìí gbogbo rọbìṣì owó ló ń pèpè lọ sí di rọbìṣì nìsí ìwọ ń sọ pé ẹ bá wa wò ó yẹ̀ wò ẹsẹ̀ tiẹ̀ ti san èmi sì ti òkè ni pé ọ̀nà anabi sallallahu alayhi wa sallam ọba ni alam amurka ala tastaqila hatta tabra jirahuk sẹ́ǹtì ìpọ́ láṣẹ tẹ́lẹ̀ ó má gbẹ̀sẹ̀ títí tí ìsenilése tó ṣe ọ́ léṣe ó fi sàn sẹ́ǹtì sọ bẹ́ẹ̀ fún ọ tẹ́lẹ̀ ó mọ́ kọ́ láṣẹ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ fàáfọ ìtẹ́yìn ó sì kọ̀rọ̀ sí mi lẹ́nu ó ṣèṣe pé wọ́n lọ gbọ́n lọ mọ̀ fa ab'adaka Allah ọlọ́wọ́ kọ̀ wà bọ́kọlẹ̀ àrọ̀jù rí gan ní í sọ pé ànábì sọ̀rọ̀ bá rè àbí òye wa ń ní aṣọ ẹnìkan á gbàtọ́ adáràn tẹsán pé kò sí bókùnkùn ó ṣe kùn tó ọ̀daràn ọ̀mọ̀ra rẹ̀ lọ́daràn ṣùgbọ́n ó lè máa malaikalize rẹ̀ torí pé kò ní ewu kásìrì òtù. Allah ah subhanallah kò sí wàhálà. yọ máa try láti fẹ́ kọ́va ara rẹ̀ ẹ̀yin ò sì máa ń tọ́ pamọ́ fún amú abàyìn ẹ̀yin wá lo gbogbo ọgbọ́n tẹ́ ẹ lè lò láti mú jẹ́wọ́ pòǹsẹ́ àbí òsè. Ah, ẹ bá ṣe wàláì fún yàn kí ni a tún fẹ́ ṣe mọ́ ó lòun ò ṣe wàláì ọ̀dà kò sí wàhálà. tó wọ́n wá mú wọ́n á mú lọ ibi tí àwọn òní ti fẹnu lásán bí léèrè wọ́n lè kí i electric wire àbọ̀ nífòrọ̀ níbi tí ń yí àgbẹ̀ gbà bẹ́ẹ̀ yóò tí ì ríru ẹ̀ rí ẹ bá kì í bọ̀ ń dìbà wọ́n á ní o ṣé àbọ̀ ò ṣe tàn ọ́ o ṣe nǹkan kan tó strange ti wọ̀ bí kan tó strange wọ́n á ní um, o ṣé àbọ̀ ò ṣe sẹ́rí ẹ wọ ọpẹ́tọ̀ ẹ wà nídìí switch yẹn wọ́n wá rò pé wọ́n ń ṣeré ni ọkàn ti ṣẹ́jú sí pé ọ̀yà ọkàn tó ní hùwà ọ̀rẹ́ ẹ tètè pa ẹ o sí àbòsí akànfẹ́ lẹ́yìn dán ọ́ láwo ni o o sí àbòsí tẹ́ rí màá sòdodo ọlọ́run ọba ọ̀fọ́rọ́ ah. <laughs> ẹ̀yin tí ẹ̀yin bá tàtẹ́rẹ̀ ẹ̀yẹ lílẹ̀ ẹ̀sọ́gbà tí màálù fẹ́ bá tẹ́lẹ̀ ọmọ wa rẹ̀. yóò bá jẹ́wọ́ ó ti wá jẹ́wọ́ pò ló ń dáràn ó tún wá padà báyìí ìyẹn ẹ̀yin gẹ́gẹ́ bíi bàbá yà aṣíwájú yà tí ẹ̀ bá jẹ́ bàbá yà aṣíwájú yà ebe yìí là ń bi léèrè tẹ́lẹ̀ kó jẹ́wọ́ kẹ́ ẹ bá wá ọ̀nà àbáyọ ó lòun lè jẹ́wọ́ ó ti wá di ipò ti jẹ́wọ́ túláàsì báyìí. ó wá ní kó tún padà sọ́dọ̀ yìí torí ó mọ̀ pé ẹ̀rùn lọ àánú yín pọ̀ ọgọ́rọ̀ àánú yín pọ̀ irú ẹ̀ náà lélẹ̀ wọ́n lọ́wọ́ sọ fún yín pé ṣe sùúrù jẹ́ kí n ti ń ṣe ọ̀sán káti ẹ̀ tó sọ̀rọ̀ lè ṣe sùúrù ẹ jẹ́ kí n tó ṣe mí náà kájọ mọ́ tó rọra. òkè sọ tí automatically ẹ jẹ́ kó náà ké ah, òun náà sì ké so ṣùgbọ́n àkọọ́lẹ̀ tí kálukú ti gbẹ ọlọ́run ti kọ́ pé wọ́n padà yarọ láyè rẹ̀ àmọ́ òun tí wọ́n gun ọ sábàbí ọlọ́run ò sì kọ́ àkọọ́lẹ̀ arọ mọ́ òun àmọ́ àìní sùúrù rẹ̀ ni ó jẹ́ sábàbí tó wọn ò fi ní jarọ wọn tó bá ṣe sùúrù tá a padà rí pé tí ẹ padà sí. Si, ọparí sí arọ àbá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà ya eléyìí náà ní arọ so àkìlọ̀ lè ń bẹ ẹnu ká fọ́ egun ni <laughs> so owó ò lè ṣe sùúrù òun kájú òun tí wọ́n kájú ìsìn àwọn àgbà létí lẹ́ẹ̀mejì ẹ̀kan lọ́gbà ọ̀ létí lọ́gbà ọ̀ létí lọ́wọ́ kí wọ́n ti gbá lẹ́ẹ̀mejì báyìí àdàlábòsì nù torí àwọn sọ pé ní ìsìn lẹ́nu kan gba ẹnìkan létí etí tó gba báyìí mùdùmùdù ti ń bẹ ní ọpọlọ ọkàn sàgbàmù ni ó máa ń ṣẹlẹ̀ o ṣẹwọ́ tó kàn máa tọ́jà gbogbo gbà tó máa tọ́jà tó máa lénu àwọn èèyàn tó ń tọ́ àtẹ́lẹwọ́ wa nípa jura wọn lọ jàmá wàláhì sọ pé àtẹ́lẹwọ́ bíi bíi lẹ́dà bíi ọ̀rá làtẹ́lẹwọ́ àwọn ọmọ tó ń pè ìwé làwọn kọ́ à ń ìwé ni à ìwé o lè fi wéta bíríkìlìyà ẹ̀rí àtẹlẹ bíríkìlìyà mi ẹsẹ̀ bí ayọ̀ ni ó wọ̀ lọ́à wọ́n gbé bá ti wò lọ́kọ̀ rẹ̀ yẹ́s this a giant tó bá mú ọ̀rọ̀ tó kó bọ̀ ṣe mọ̀ pé ibi téèyàn ó ti gbọ́ ọ yàtọ̀ síra àwọn fẹ́lẹ́fẹ́lẹ́ ọwọ́ agbá yẹn létí mùdùmùdù ọ̀pọ̀lọ́ sì sàgbàmù ṣe mọ̀ pé lẹ́yìn subhanallah bọ́yá làákà rẹ̀ sọ̀nù. So wọn wá wá lẹ́jọ́ so ẹni tí wọn gbà yẹn létí wa sọ pé ṣé bófin Ọlọ́run ni pé ẹni bá gbá ni létí kí lágbà etí lágbò náà níbo láti wá rírú ọwọ́ tiẹ̀ a lè lò lẹ́yìn náà tá a bá rírú ọwọ́ rẹ̀ tá a lò ṣé ẹ mọ̀ pé tí ọwọ́ bá jẹ́ pàǹpà pàǹpà ìdètí náà jẹ́ ṣàgàdà ṣàgàdà irú etí tí wọ́n gbà yìí tí mùdùmùdù ọpọlọ rẹ̀ ti sàgbà mú á bàbá ríru ọwọ́ ṣàgàdà tiẹ̀ kò ní torí mùdùmùdù orí rẹ̀ náà tún kí ẹ̀rọ pọ́wọ́ yẹn ti kí so torí de eléyìí sẹ̀rí ò ní sẹ̀sẹ̀ darẹ̀ láàmú pẹ̀lú pẹ̀ gba létí ẹ bá gbọ̀n létí kàn sọ pé nípa so bá wa jo ọpọlọ tiẹ̀ náà torí pé náà ni for tax òfin ọlọ́run bá nù torí ẹ má máa tọjà because àpàdà aṣọ náà bó ti ṣe dà àmọ́ tí ẹ ti kọ́kọ́ rí bákan bákan má tọjà tó eléyìí jẹ́ báwọn. akramakumullah kí ló dé tí ò tètè gbọ́rọ̀ sí anabi sallallahu alaihi wasallam lẹ́nu. torí ẹ ká máa tẹ̀rẹ̀ ẹni jẹun kí máa kó ìyà jẹ yẹn. tí wọ́n bá ti fi ọ̀rọ̀ lọ́nba sọ̀rọ̀ wọ́n fi tà nàbì sallallahu alaihi wasallam bá a sọ̀rọ̀ bàbá ti sọ pé àwọ̀ ọ̀fẹ́ ẹ lọ kọ́lẹ̀ àbámọ̀ ni ó padà parí ọ̀rọ̀ lù rẹ̀. oore ni máa wá padà parí rẹ̀ fẹ́ni tó bá gbọ́ tó bá gbà ó lè jábọ̀ lójú ẹlòmíì ṣùgbọ́n kò ní pẹ́ kò ní dínà tí ó fi padà máa dunnú tí ó máa dúpẹ́ fọlọ̀ torí èyí tẹ̀lé tọ́lọ́ kọ́ padà kábàámọ̀ àbúrò èyí tẹ̀lé tà nàbì sallallahu alaihi kọ́ padà wá dẹni tí ó dorí kodò ìbànújẹ́ kò lè sèso. tó anábì tún bu wọ́n tún bẹnu àtẹ lu yíya rọ rẹ̀. anábì sallallahu alaihi wasallam. wọ́n á pa láṣẹ. ọkùnrin tí òun ṣèṣe. lẹ́yìn ọkùnrin tó ti yarọ̀ yìí ẹlòmíì náà tún ṣèṣe lẹ́yìn tó yarọ̀ yìí wọn náà má gbẹ̀san o ó dìgbà tí ẹni ó dìgbà tí gbòòrò yìí ojú ọgbẹ́ yìí ojú bí táti sọ́ọ́lì sí ibà sàn torí ẹ̀ láti jọ ìlà tí wàá mọ̀ ẹ́ pé tí wọ́n bá sèèyàn léṣe gbàtọ́ lọ́n sọ pé wal juruha qisas á gbẹ̀sán fún ẹni tí wọ́n bá ṣe léṣe ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ojú ibi tí wọ́n ti ṣe léṣe bá ti sàn eléyìí ìjọba. hadithi alimami ahmed ló gbé jáde nínú musnad rẹ̀ láti ọ̀rọ̀ amur ibn shu'aib an abiyihi an jaddah asi ma pé amúrò bin Shu'aib an abiyihi ani bàbá rẹ̀ amúrò ibn Shu'aib ọgbà alátọ̀dọ̀ bàbá tiẹ̀ mhm. bàbá rẹ̀ ní Shu'aib an jaddihi wọ́n ní Abdullah ibn Amr ibn al-As torí rẹ̀ amúrò ibn Shu'aib. anabi anjede an jẹdẹ ètò dọ́gba jù lọ́rọ̀ àwọn olùmọ̀ torí ká máa gbọ́rù rẹ̀ púpọ̀ nù hadith ètò dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ gẹ́bí alimami nawawi ti sọ òun náà ni fi ni àwọn ń bẹnu àtẹ́ lu ọ̀nà yun wípé kò ṣe fi ṣẹ̀rí èyí tó dọ́gba jù ní pé hadithi tán bá gbà wá gbarú ọ̀nà yìí pẹ̀lú chain of authority yìí wọ́n máa ń pè ní hadithon hasan ìyẹn ni pé ó dáa ọ̀nà tó gbà wá dáa ó ṣe fi ṣẹ̀rí pọ̀. lọ́dọ̀ Imam Ahmed ó ní ọkùnrin kan tó àyìnà bẹ̀kọ́rìnì. wọ́n fi gún ní ọkùn rẹ̀. فجاء إلى النبي صلى الله عليه وسلم هو وصد النبي وأكاد الله كما با فقال أقدني ونرى النبي ما مقبسا أقدني وانكني قود lédè Lárúbáwá kọ́wád gbígbẹ̀sán òun náà ni qisas qisas òun náà ni kọ́wád. aqidni máa mi gbẹ̀sán faqal ẹ̀rẹ́bì ni hatta tabra ṣe sùúrù tó fi di pé n ti ń ọ̀sán. ọkùnrin tó padà wá ó tún wà nábì bá mi gbẹ̀sán. lọ́ọ̀ lẹ́ẹ̀kejì anábì bàbá gbẹ̀sán tó mẹjẹ àyà yìí lẹ́yìn rẹ̀ lọ́wọ́ wá sọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam faqala ya Rasulullah ó ní ìrẹ̀ ìránṣẹ́ ọlọ́run àárọ̀ jù. faqal anábì ni qad nahaytuka fa'asaytani wọ́n ti kọ́ fún ọ láti gbẹ̀sán nígbà tó oníkàbọ̀ gbẹ̀sán yẹn ṣùgbọ́n kọ̀rọ̀ sí mi lẹ́nu. فأبعدك الله وبطل عرجك ọlọ́run ó gbé ọ jìnnà kó sì ba jíjàrọ rẹ nǹkan bàjẹ́ lẹ́yìn ìlànà nàbì sallallahu alaihi wasallam ìṣeniléṣe tẹnìkan bá ṣeniléṣe ṣáájú kẹ́ni wọ́n ṣe léṣe kó tó di pé èsè yẹn tí wọ́n ṣe sàn ilé ìjẹba àwọn. alimami ibn al-qayyim ni nínú àwọn òfin tá a rí mú nínú ìdájọ́ yìí alákọ̀ọ́kọ́ ọ̀nà ni tó ti hàn sí gbogbo wa pé a gbọ́dọ̀ gbẹ̀san ṣíṣe ni léṣe ṣáájú kí ìṣe ni léṣe yẹn kótó kótó dipọ sàn kótó dipọ rọ rẹ yanjú síbi kan alákòókò ìmà bíndémal nínú kọjá pé ìsenilése yẹn ojú rẹ dí ó sì sàn àwùjọ ìṣirò ayẹtìn mustaqarra àbí kọjá pé kò dúró lójú kan náà ìseniléṣeun ọ̀padà kẹnu ọ̀fẹ́jú ó tún gbé wa lọ dín nǹkan míì tá a mà. tó ń torí pé ọ̀sà aládàáni lẹ́yìn àdátó sa lẹ́yìn lọ́ba di pé gbogbo eegun ara rẹ̀ kú eegun òṣìṣẹ́ mọ́ wọ́n á dẹ́dun alẹ̀ ìgbà tó ti lè dìde tó lè jókòó tó lè lọ tó lè bọ̀ kò lè lọ mọ́. tó a sọ pé ẹni ń tọ́pa dàda ni wọ́n pè ní ẹsẹ̀rọ̀ọ̀yà. tọ́ lábẹ́ òfin ọlọ́run wọ́n sọ pé sẹ̀rọ̀ọ̀yà tó lè jìnnà yá mọ̀gbọ́mọ́nà tó ń bẹ̀rẹ̀ kọ́wàt ẹ̀ǹtí ìṣeniléṣe bá padà já sí ẹni tí wọ́n á ẹ máa wo nǹkan o ẹ máa wo nǹkan o o ó sì kú ìwọ ọ̀pá ni ọ̀pá ni àní sọ̀rọ̀ pé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ àdáka alọ́ ọ̀pá yẹn ó lọ bò mo pa so eléyìí túmọ̀ sí ṣíṣe tó ṣèyàn léṣe bá padà já sí ìwọ náà ẹlẹ́kẹ̀jì òun náà ni kó tọ́ nínú òfin ṣẹ̀ríyà pẹ́ni tó bá fi tó bá fi pọ̀pá náyà abófin gungun yàn abófin ìhógun yàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọtọ́ ká gbẹ̀sán lọ́dọ̀ àwọn náà bí fúlàní ní nísì ọ̀nà pọ̀pọ́wọ́ rẹ̀ mọ́yàn lórí orí èèyàn pa kànákànná èèyàn ọmọ ibi tó ń wà fún bíi wákàtí mẹ́rin ọlọ́run padà ní kó jí orí òjò rí ẹnu náà ní kó máa lórí ni pàtìyàtọ̀ ń bẹ láàrin ibi tí wọ́n máa mú lọ àti ibi tí wọ́n máa fi náyà ibi tí wọ́n máa fi náyà lọ́là mẹ́yìn lórí kìí ibi tí wọ́n máa mú lọ lẹ́kọ̀ọ́bọ̀ lórí ibi tí wọ́n máa mú lọ ló kóbò yàn lórí so ẹni ò ní la ibi tí wọ́n máa fi tẹ̀lẹ̀ ma lórí nǹkan wa òkè sí bẹ́ẹ̀ náà ni ìrùkẹ̀rẹ̀ ọba sí bẹ́ẹ̀ náà ọba kan ọlọ́ba kan rìn òfin ọ wá lọ ìrùkẹ̀rẹ̀ gbà mọ́ lọ́wọ́ gbà tó lọ gbà mọ́ lọ́wọ́ sẹ́wọ̀n kébi táwọn ọba máa gbá mú bí ìrùkẹ̀rẹ̀ kí ni wọ́n máa dì sí ọmọ yorùbá kí ni wọ́n máa fi sí ẹ à awọ ọkùnrin abẹ́rẹ́ ti ẹ̀rí nǹkan ẹ̀ sì ń ṣe bí gbàdúrà pé tẹ̀sẹ̀ délẹ̀ ogun ogun náà wá ń dì síbẹ̀ ẹ̀rí tó náà tó lóyún yàtọ̀ ibi tó bá máa gbá mu hmm. so ìkẹrẹ so ibi tó bá gbá mu yẹn ogun ni yẹn ok ọba wa já irùkẹ̀rẹ̀ gbà lọ́dọ̀ ọba mi so ibi yẹtuyẹtu tó jẹ awo ẹwọn ti pé kíní ru ẹ kíní ti rún wa mẹ kèésù ńlọba lò ọwọ gbá ibi tí wọn máa filẹ̀ ọgbà mu ibi tí wọn máa rì mu ọkàn làmọba kejì lórí ni oògùn ẹ ọpa ọ ṣùgbà tá ń là á mọ́ba lórí ọba bá ti rabarabaraba lórí àga ọba ṣubú. wàlùjọ́rò hàkì sọ́ọ̀sì. a sọ pé nu ṣẹ̀ríà tó máa fi pọ̀pá náyà á fi pọ̀pá nà padà. kí ni a rí sílẹ̀ yìí? ẹ dáhùn. ṣé à ń la èrò kẹrẹ̀dì rẹ̀ wọ́n á là mọ́ba náà lórí àbá nílà kí ló dé ṣèbọ́lọ̀ ń sọ pé irú tí wọ́n máa fi pààyàn náà lẹ́sìn pọ̀ náà ẹ ronú sí i. náà àní ẹ sọ̀rọ̀ tẹ́ bá ti gbọ́ táwọn yẹn ń kùn òdo ni ẹ. ọlọ́run má jẹ tó ń tají ara rẹ̀ sáà làmà àbáà ní làmà. téèyàn fura pé enyí náà ti dọ̀daràn nù tẹ ẹ bá fi lè la rẹ má lórí ajẹ́pọ̀ lóògùn òfò lẹ́yìn náà. ẹ̀ nítorí ni pé kí ni result ikú àbí òkú ẹ pẹ̀lú náà lọ́rùn pé yé wa torí pé nìsí iná lòun fi pọ̀ báyìí. sọ àwọn ọ̀rẹ́ ni sọ pé ọ̀là múná lórí kókú kọ̀ bá lóògùn rẹ̀ ẹ̀yìn rẹ̀ láwọn afọládà. sọ lábẹ́ òfin ọlọ́run àwọn èso lóògùn àwọn òṣìṣẹ́ láti wọ náà rọrùn látàrí pé ebe yìí náà sóògùn àṣé ìwọ náà nígbà tó fi oògùn tó fi pààyàn lánàá ni àbí èyí wa àyè náà ti sóògùn nìyẹn because ẹ bá bìlíìfù oògùn tí àyè náà lóògùn má lórí. tó nǹkan tí wọ́n kà sí ń bẹ̀ ni pé ó ọba wọn lọ pààyàn ẹ ẹ ṣe mọ ọ̀rọ̀ mbẹ nítorí pé ọba náà tá la kinní máa lórí ṣé mùsùlùmí lò náà pé wa ọba ológun tó náà gbóògùn tó là máa lórí ṣé mùsùlùmí lò náà wọn pé wa túmọ̀ so kò burúkú akọ̀ daràn náà àmọ́ kìí ṣe nítorí pé lè bá jẹ́ mùsùlùmí lè bá jẹ́ kí pé ògùn náà gbogbo wọn believe so eléyìí àwọn wa ni jẹ́ kí wọ́n fi tiwọn bá tiwa jẹ́ oní tí wọ́n sábà ṣẹlẹ̀ nu ẹ̀yin náà dọ̀gba ayé àgbà àgbà yẹn náà lámọ́ lórí. náà bá di pé ẹ̀yin náà ti sògùn nu àwọn òṣògùn àwọn èsòlógùn wọ́n kàn bẹ lórí ni nínú òfin ṣẹ̀ríyà irú rẹ̀ láàrin ìṣẹ́jú kan ni wọ́n kàn mú dání pàwọn ó ti gbàgbé pò ń wáyé nìyí so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ ok lẹ́yìn rẹ̀ wọ́n ní ìdájọ́ tó wá nù àdéhìí lánàá sí kọlẹ̀ kò sófin kan tó sọ̀kalẹ̀ tó lọ́n fi parẹ́ ó túmọ̀ sí pé má pé nítorí tó fà á nísìnyí pé a ní nǹkan kan nù ṣẹ́ríà tí àwọn olùmọ̀ọ́sẹ̀ apalẹ̀ lórí wípé ṣé ẹni tó bá yẹ pé kì í ṣe mímú nǹkan ẹ̀jà ló fi pààyàn sáàsọ̀kò náà máa ma pààyàn kì í ṣe mímú nǹkan ẹ̀jà ló fi nàyàn sáàgbẹ̀sán lọ́dọ̀ tiẹ̀ náà ni sọ àdéhìí yìí lọ́ọ́ fa nǹkan púpọ̀ yọ fún wa nítorí pé eléyìí ó fi ìhó ó fi gún yàn ó sì sọ pé bí sọ́nsọ́ òhó ó fi ìhó ó fi gún yàn. Ibn Qayyim fi ń sọ pé tó bá pé pọ̀pá la bá fi nà yàn á nà ọ̀nà. ilé ìwọ́n máa sọ pé al-qatlu bi mutaqalin kápáyà ohun tó wúwo ó yàtọ̀ sí ká yíyan bà torí pé ìgbà kìí ṣàdédé pààyàn àfi kí ibi tó mú nínú ọta yẹn kó wọlé sí ẹni tí wọ́n yìn má. àdá ìdà ọ̀bẹ mímú rẹ̀ ni wọ́n máa fi pààyàn bẹ́ẹ̀ náà lọ fà bẹ́ẹ̀ náà lọ kọ̀ mímú àwọn ẹnu yẹn ló máa fi pààyàn ẹni tó bá firú rẹ̀ pààyàn á ti sọ nínú òfin ṣẹ̀ríyà wípé wọ́n máa máa pààyàn torí tírú rẹ̀ máa pààyàn ló lò nífẹ̀ẹ́ ẹnìkan kan lẹ̀yìn ní kó mọ̀ olùpa. ìmáàmù Abu Hanifa ọ̀n bá wọn olùmọ̀yókù fa ọ̀rọ̀ nípa irú ẹni tó bá pààyàn bẹ́ẹ̀ ṣé á pa àbá nípa torí pé fi lùyàn kì í sábà pààyàn àbọ̀ ànífà ni ọ sọ la sọ pé kó kú ní tó ti kú ọ̀rọ̀ pé kì í sábà pààyàn ti kú torí ṣẹlẹ̀ láyé ànábì ẹnìkan nínú àwọn ó ṣe kú pobìnrin kan nígbà tó gbé orí rẹ̀ sáàrin àpáta méjì òkúta méjì wọ́n wá mú òkúta méjèèjì ń ó fi fọ́ ní orí bó ṣe panu gbà tọ́wọ́ bà ànábì ní bó ṣe panu ní kí wọ́n pọ̀ náà wọ́n gbórí rẹ̀ sáárín òkúta méjì wọ́n fọ́ kínní dànù. tó eléyìí túmọ̀ sí pé kùmà ni mo fi lù kò pé ká má gbẹ̀sán wọn náà jẹ kùmà tí kùmà yẹn especially tí yẹn bá rí tí wọ́n tí wọ́n dìdì sí bíi tí wọ́n máa fi dà màálù ó lé díẹ̀ hmm, ó lé díẹ̀ tí wọn náà bá tiẹ̀ rí táǹpà táǹpà láwọn ọjà àbí táǹtì ń ta ọkọ̀ káì àwọn wa sọ pé kùnmẹ́rẹ́ ni tání rẹ gbọ̀ngàn sì wọ kíríkà wọn máa kó bòyàn lórí ọ̀ọ̀kọ́ ọ̀ọ̀kọ́ rí tí gbogbo láyé yìí ń pò yìí lórí rẹ pé wọ́n lọ wọ́n fi àjẹ́ sí wọ́n lọ so <laughs> so torí ẹ̀ tẹ́ bá fi nàyàn àgbà fi nà wọ́n náà padà òfin kankan tó rẹ̀ fúlàní tó ń ja ayíkáyé tó ń tanra rẹ̀ jẹ táwọn rògbò ń ti lu àwọn èèyàn ń lù gbé ni wọn bá wọn fẹ́ mú fúlàní mẹ́ta míì tún yọjú àwọn náà tún kókó màjáde gbàtí òsófin gbàtí òsófin irú ètí ń ṣẹlẹ̀ láwọn orílẹ̀-èdè kan adúpẹ́ fọlọ́ pé nàìjíríà bí wọn jẹ́ dán o so ọmọkùnmá ọmọ lu yẹn ó tún lu tó tún ráyàwó rẹ̀ mú abẹ́rẹ́ kan mẹ́. so kò sáyè nọ́nsẹ̀nsì nínú òfin ọlọ́run ọba akọ́rọ́mọkùnmọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ náà nì nǹkan tí ó wà nínú òfin ni pé ẹnikẹ́ni ní tó bá ṣe léèfì kọ́ má kánjú nínú tá a tún rí mú bẹ́ẹ̀ nù má kánjú ṣe sùúrù kárí ibi tí ibi tí wọ́n ti ṣe ọ́ léèfì tí ó padà já sí so ìgbà náà ni wọ́n ṣẹ̀ máa sọ̀rọ̀ àgbẹ̀san àbáàní gbẹ̀san. eléyìí túmọ̀ sí pé ẹja sọ ara wa ká sọ ara wa gidigidi torí téèyàn bá lò ń gbọ́n tó bá sì fi lè jẹ́ pé sẹ̀ríà ni wọ́n bá fi gbàjọ fún ọ ó rí pọ̀ gọ̀bàjẹ́ ni ó rí pọ̀ gọ̀bàjẹ́ pàápàá jùlọ ẹni tó fẹ́ dáràn èèyàn padà rí kún gọ̀bàjẹ́ torí pé òfin ọlọ́run ọgbọ́n wo la fẹ́ pa agbọ́n tá a gbọ́n jùlọ ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ ìwò la lè sọ pé ń bẹ lọ́dọ̀ àtàfi lè bọ́ ń bẹ́ẹ̀ so eléyìí túmọ̀ sí wípé àǹfààní ńlá náà ní pé ẹni tí wọ́n bá ṣe léṣe kọ́mọ́ kanjú pò ń fẹ́ gbẹ̀sán kọ́ jẹ́ kí ṣíṣe tí wọ́n sì ń léṣe kọ́ san tó bá wa san tán ìgbà náà ní kọ́ gbẹ̀sán ó lè san sí pé kò jù bẹ́ẹ̀ lọ ó sì lè san sí pé ó di nǹkan míì nǹkan míì tọ́ da wọn ni ó gbẹ̀sán lórí ẹ̀ kì í sì nǹkan àkọ́kọ́ tán sí fún un. tẹ̀lé ìjẹ́bù ti ṣe jẹ́ mẹ́. kò sọ akọ́là wa ó gbà á lọ gbogbo aburú kó má jẹ́ kí ajẹ́ tí ẹnìkan ò rí ṣe léṣe ó sì má ṣe àwa náà lẹ́ni tó ṣe ẹlòmíì léṣe bá tún àwùjọ wa ṣe. أشهد أن لا إله إلا kíkọ́sù na tí wọ́n bẹ́ẹ̀ nà ní ti ṣàlàyé nínú mọ́ṣáláṣí náà náà ti ṣàlàyé kò sí eighty kilometre kò sí hundred kilometres nǹkan ìtọ́dọ́gba jù ni nínú àṣà tí wọ́n ń pe irú distance tá fẹ́ rìn yẹn wọ́n ń pè é rìn àjò àbí wọ́n ń pè ní rìn àjò kìí ṣe àṣà àwọn ẹni tí ò dá àṣà mà so ibẹ̀ yẹn ṣẹ̀ríà ìgbà tá àti rádìsì tó fẹsẹ̀ rinlẹ̀ kò sí ní tó kù ká lo kọ́sọ̀mù àwọn èèyàn lọ. nísìnyí irú ibi tí wọ́n ń lọ sí travel náà máa ń pè àbí wọ́n ń pè travel níjẹ́nu gbogbo owó kò lé lórí pé travel ni èsì travel bí èsì ń lọ jẹ́bà travel ni àbí èsì travel travel ni náà ń lọ gàǹbarí ń bẹ̀ ọ́ travel ni ẹnì kan ọlọ́pàá tí ó gbé ọgán ọmọ sí gàǹbarí gàǹbarí <laughs> torí ọ̀nà ọmọ pé tòsí ń bẹ̀ ni àmọ́ jẹ́bà ẹ̀rì wọn paaki ni mo lẹ́ ń lọ jẹ́bà ni àbí mọ́kúá sọmọ pé lè wọ́n fẹ́ rìnrìn àjò sàǹsàn ni so ibi tí àṣà àwọn èèyàn bá dictate pé travel ni so ibẹ̀ lẹ́yìn ti ṣe kọ́sù lọ́nà ibẹ̀ lẹ́yìn ti ṣe kọ́sù tí bá débẹ̀ ẹlẹ́yìn ìjọba ṣèjà so àdéhìí tó wá tó ní anabi sallallahu alayhi wa sallam. kìí ṣe kọ́sùrù àfi tí ó bá rìnrìn àjò tó jẹ́ arba'atu burd arba'atu burd onáà ni wọ́n ṣírò sí forty eight miles forty eight miles tẹ́ bá convert ẹ̀ sí kìlómítà iye tó bá jẹ́ kò bá jẹ́ two kò bá jẹ́ three kò bá jẹ́ one kò bá jù bẹ́ẹ̀ lọ kò sọ nìyẹn. hadith yẹn hadith abdullahi bin abbas radiyallahu anhuma asan. asan ìlú kan ní sí mẹ́kà tó yẹ pé kìlómítà tó wà láàrin wọn kò dín sí eighty three so ṣùgbọ́n ìgbà wa yẹn ò fẹsẹ̀ rinlẹ̀ òun gangan ló sì fẹ́ jẹ́ kó lágbára jù nínú àwọn ìgbà wa yòókù tó bá kọ́ fẹsẹ̀ rinlẹ̀ ni àbá máa sọ iná sì ni majority àwọn fòkàá tí wọ́n fi gbèdéke síbi tẹ́ ẹ lọ tẹ́ ẹ fi máa ṣe kọ́sùn ni dì mú ṣùgbọ́n kò fẹsẹ̀ rinlẹ̀ so lọ́fọ́ sọ pé kò sí ntọ́sẹ̀ kù ju kàwọ́ kọ́sítọ́mù àwọn èèyàn lọ. òfin ṣẹ̀rí àná sọ pé al-aadatu muhakkama a máa ń lo àṣà àwọn èèyàn láti fi ṣòfin ní ìgbà tá a bá ti rí ìdájọ́ ṣẹ̀ríyà tó fẹsẹ̀ rinlẹ̀ tó tọ́ka sí tá fẹ́ ṣòfin fún lópin ìgbà tí àṣà yẹn náà bá sì ti takò fún mi nù ṣẹ̀ríyà. Aleykum ọba kìnìún wí bóyá ni àdìsí náà wí. àvọ́mìn mhm. kọ̀bá kọ́ làásọ̀ wí. nǹkan tí àdìsí yẹn sọ ni pé tọ́ba ti sọ̀lá àkọ́kọ́ ẹ̀ kanlẹ̀ lórí àwọn oríkèé méje níbo mi òmìrìtú àṣìṣẹ́dá ala sab'ati a'dha nínú riwaya mi ala sab'ati a'dhumi ọlọ́run pa mí láṣẹ kí n máa forí kanlẹ̀ lórí oríkèé méje nínú riwaya mi lórí egungun méje tó anábì wàá júwe rẹ̀ fún wa ó sì báyìí ẹ̀yọ̀kan yẹnni pé wájú àti mú one àtẹ́lẹwọ́ méjèèjì three orúnkún méjèèjì five orí àwọn ọmọ àka ẹsẹ̀ méjèèjì seven ẹni tó bá ń forí kanlẹ̀ nínú sọlẹ̀ tí méjèèjì yóò bá kanlẹ̀ ẹ sọ fún pé ń ṣàwàdà tó wá sórí lásán ló fi kan tó gbé mókè ó ṣeré ni imú lásán ló fi kan. ìjọba gbé orí rẹ sókè. wọ́n ń rẹ jẹ. so ẹni tó lóun forí kanlẹ̀ tó wá gbé ọwọ́ méjèèjì sókè báyìí ó ṣeré ni o nígbà tí ẹ̀ ń wa machine sẹ́ni tí ó fi orí kalẹ̀ tí orúnkún rẹ̀ tí ò kalẹ̀ ẹ máa rórí sírísì rẹ̀ ẹlòmínì sọ lọ forí kalẹ̀ ó sì gbé ọkùn sókè kò forí kalẹ̀ ẹni tó wá kásẹ̀ kí kásẹ̀ sókè ó ń kọ́ mọ́ bàjẹ́ so ó forí kalẹ̀ ẹlòmíì kò fi kásẹ̀ sókè o yọ wọn aṣáájú èsì ẹsẹ̀ rẹ̀ báyìí eléyìí ò forí kalẹ̀ torí pé jẹ́ ń sọ ni pé àwọn ọmọ àka ẹ nàró wọn báyìí lọ́nà táwọn náà fi kọjú sí alkebla eléyìí tó bá tó bá délẹ̀ nu wọn ó kọjú sí alkebla eléyìí tí ò délẹ̀ nu wọn ẹ try possible bet yín láti rí pé òun náà sáàsì kìíní ọkọjú sí alkebla ìgbà yẹn lẹ ti forí kalẹ̀ lórí oríkè méje. Ànábì sallallahu alaihi wasallam ni wala yakuffu thawban takfifu thiyab onílé kẹ̀ka sọ. So ẹ̀yin ṣe sọ̀láàtì ẹ wá kásọ bẹ́ẹ̀ ṣe máa kásọ kòtò yìnyín àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ àwọn bàbá jeans tí gbogbo ń wọlé tẹ́lẹ̀ náà tó wọn ń ka ń ka ń ka ẹlẹ́yìn ń ṣeré nù torí pé kí ló dé tí ṣòkòtò tó gùn ju tó gùn ju bí tọ́ ẹ kó gùn lọ àbẹ́yìn ò rí bẹ́ẹ̀ ni apá ìwò ní ìsìn àwa da òun náà wá di pé ọwọ́ ń bẹ nu irú èwo nu so torí ẹ gbogbo yóò ń bẹ nu al-israf. ìlòkulò ìtayẹnu àlà jẹ́ kí apá ìwúrọ̀ ọmọ níbi tí ọkọ ma ẹ̀yìn sokoto rẹ ọgbọ́dọ̀ tayọ kókósẹ̀ rẹ kí ló fẹ máa ká. àmọ́ tó ká ká sọ láti rẹ jẹ o ìgbà tó o fi ọ̀dà eŋti akórira ló ń. bẹ́ẹ̀ náà ni irun irun tẹ́ bá ń kó kó kó kó gbogbo ẹ̀ papọ̀ kó wá mú rọ́bà kó wá fi so nítorí kí irun yẹn ọmọ bàá máa dàálẹ̀ ẹ kìí ṣe irú irun tiwa irun tiwa masha allah síbẹ̀ yìí náà mọ̀ pé irun èèyàn dúdú yìí máa ga kìmalẹ̀ àwọn funfun irun tí wọ́n máa ga dàálẹ̀ ni so àwọn arúgbó tí wọ́n tá ti ń ga ti ń ga ti ń ga yóò máa dàálẹ̀ kódà tí yóò bá sọ yóò bójú rẹ̀ sobi irun tí wọ́n ṣe rí nu irú irun yẹn lànàbì sallallahu alaihi wasallam sọ pé tẹ́ ń bá ń ṣe sọ̀lá ẹ mọ́ tìtorí pé forí kalẹ̀ fọlọ́ kẹ́ ẹ wá kó irun yín fọlọ gbogbo ohun yẹn wá dà á lẹ kò sí wàhálà mbẹ so àmọ́ kò tí wàá múrun kò fi kò fi mu gbígbé ọ̀fẹ́ kí n àá tí irun bá mbẹ tó bá tún dìde tún dìde tó sọ ni ẹ kò ní í Aleykum salaam. ẹ̀rí tí àkọ́kọ́ àti rákà méjì ìbẹ̀rẹ̀ lẹ́yìn orílẹ̀-èdè tó lẹ́nu yẹn yóò wà tó sí yóò sì tó sálámù tó sálámù àti tó sálámù ìdájọ́ lẹ́yìn ìdílé tó ìdájọ́ yẹn wá fún wa mọ ìwà sọ pé ìrùnà ojú ogun tí àti wọn wà sábà sábà tó fi báwọn sábà tó fi ní pé àwọn kan wọn kọ́ kúrò àwọn òṣèlú náà àwọn kan tó lẹ́nu ìdílé kára ní sọ́yìn. ṣé ilé ìdílé tó ní ìtumọ̀? ẹ̀sìn wọ gbára lérú sọkúsọ ẹ̀sìn yẹn ká ni olódò oníbàáyín sọ̀rọ̀ náà tẹ́ ẹ̀ máa pẹ́ sìn yìí tẹ́ bá ti kọ́ ń parẹ́ ẹ̀ máa gbẹ́nu yín lọ má sọ because ọkà bẹ̀sìn jẹ́ máa ni àwọn èèyàn kan padà lọ di pé wọ́n fa ìmọ̀ àtòdó sí lọ. lẹ́yìn náà kí là ń kájú sí wo ò tí kọ́ mọ̀ kọ́ ó sì mùsíbà ti pọ̀ jù áfíríkà yìí tó bá rẹ́rìí ìmú wa tó sì rí bẹ́ẹ̀ ló tọ́ á àwọn ẹ̀ bá sí máa ń ṣe ni tó bá jẹ́ pé wọ́n ṣe sọ láti lẹ́yìn ẹni tó wà lé tá lórí ìrìnàjò wọ́n pè láti wọn ni táwa la wá gbọ́n gbàtẹ́ bá dé sọ ààbò ọ̀gbọ́n sẹ́wọ̀n wọ́pọ̀ rẹ̀ tó báwọn sẹ́lẹ̀ ìjẹ́ bó ṣe jẹ́ nǹkan ọ̀kan tó lè fún yín láǹfààní àti ṣe sọ̀látù kọ́sùr nígbà tẹ́ ẹ̀ ń ṣe sọ̀látù nù jàmáà ó náà ní kí àwọn ará aléyìn káwọn fún yín láǹfààní kẹ̀sì lè má mú fa mo rò pé yé wa níjọba ti tò lẹ́yìn lè má mú tó àlè sọ̀látù lè ṣà onírìnàjò sí lẹ́yìn tẹ́ ti lè bá rákà kan rákà mẹ́ta lẹ́tùn sí kùn kìí ṣe ọ̀kan lẹ́sìn kù rákà mẹ́ta lẹ́tọ̀ sekun tó fi di mẹ́rin àìjẹ́ bẹ́ẹ̀ kìí ṣe islam tọ́lọ̀ fi rán nàbì muhammad ẹ̀sìn ọjọ́ ìbò sojẹ́. aleykum salaam. ẹni tó ń fa burú sí sáà lè kọ́mọ́gbẹ̀sán. <laughs> ó lé o ó lé o tọrọ lọ ní kò gbẹ̀sán fẹ́yìn àkọ́bùtùm bí mẹ́tìlì máa ọ̀kẹ́bù fẹ́yìn àkọ́bùtùm fàákẹ́bù bí mẹ́tìlì máa ọ̀kẹ́bùtùm bẹ́ẹ̀ wọlé ẹ̀sọ́bọ̀tùm ọ̀hún ọ̀kẹ́yìrún lọ sọ́ọ̀bìrì ọlọ́run ní tí ẹ bá gbẹ̀sán ẹ gbẹ̀sán pẹ̀lú tó ṣe déédéé pẹ̀lú tó wọ́n fi fìyà jẹ yín tó bá ṣe sùúrù olólóore jù fẹ́ni tó bá lè ṣe sùúrù bẹ́ẹ̀ sì wí nù èsì káyọ̀ pé kọ́ mọ́ gbẹ̀sán kọ́ mọ́ ń ọlọ́run ọkọ̀ pé kọ́ gbẹ̀sán ṣùgbọ́n ọlọ́run tún sọ fún wa pé ká ṣe sùúrù ló jù tí a jẹ́ kó yé bẹ́ẹ̀ kọ́ mọ́ lọ dàbí pé yọ́ lọ gbọ́ ẹ̀sìn Islam yé lọ́nà tí ò fi déédéé ṣe mọ̀ pé lọ́dọ̀ àwọn kan ní ìsìn wọn ní tí bá gbá wọn létí ọ̀tún kó tún kọ ẹ̀kẹ́ òsì kò sí kò sí agbọ̀lé lẹ́yìn inú islam islam sọ pé ńgbà tó gbá mi létí ọ̀tún ó lè rí tó sì gbá tèmi náà sì gbá tèmi mo rò pé yé wa àmọ́ tí wọ́n bá ṣe sùúrù olólóore jù sọ ẹ fi yé bẹ́ẹ̀ kó náà ọ̀fẹ́ fà gbà. aleykum salaam. àwọn ọmọ tí ní ìsìn ẹ̀yìn ọmọ pé <laughs> ẹ̀yàn máa gbé níta ń ṣe lábẹ́ ibi tí wọ́n ti lòfin ọlọ́ọ̀ ẹ mọ̀ pé kí ni Islam rí sí ẹ̀yin ò sì fẹ́ lòfin ọlọ́ọ̀ bí tá a wà tó kí wọ́n káwọn náà máa jẹnu alẹ́ nu sí ká máa jẹ́ yá sí àbẹ́rẹ́ rí nǹkan mọ́ ẹni kí lójú tí Islam tó wo ìyàtá gbófinró fi máa jẹ ọ̀daràn kó tó jẹ́wọ́ kí lákàn wà mo rò pé yé ẹ torí tá a bá sọ yín ìwọ tó lòfin ọlọ́ọ̀ tó tó tó tí wọ́n gan tó sọ pé ọ̀fẹ́ yàrá ni ká máa jẹnu wáyàs ọjọ́ bó ti ṣe jẹ́ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك